ṣé kèmí náà wá ṣe bíi tiyín sìn kèmí náà kí n stoop so low to your to your level I should descend so low to your level kèmí náà máa ṣépè fáwọn ọmọ yín ṣé ebi ló ń pa yín débẹ̀ ni wọ́n ní tẹ́bí bá ti pààyàn jù tí ìṣẹ́ bá ti jẹyàn jù nǹkan tí ò ní lárí léèyàn lèèyàn fi máa máa brag èèyàn máa máa fi orí burúkú èèyàn máa fi máa brag ẹ̀ ń gbé fọ́tò mi ẹ̀ ń sọ wípé yes this thing is not right this thing is this she's ugly fine tẹ́ bá ní mo ugly mo gbọ́ at least one million times mo sì fine ju ọ̀gá yín lọ mo sì fine ju ọ̀gá yín lọ but i'm not here to brag about that i'm not here to compete with a low low lifer facebook ló máa ń kó ẹyẹ lépọ̀ má dìyẹ and i regret it seriously i regret it facebook ló facebook ló pa ló pa gbowó pọ̀ because eléyìí tí òótọ́ kó sọ̀rọ̀ síyàn in real life ó mama, ó máa lanu gbàgà ó máa sọ̀rọ̀ ó máa dúró sọ́ndà comment section màá dẹ̀ wò mí màá dẹ̀ wò profile mi màá dẹ̀ wò lọ́rùn má jẹ́ kí n jẹ má jẹ́ kí n jìṣẹ́ tí ìṣẹ́ bá ń jẹ yín tí ìyà bá ń jẹ yín ṣé kò yọ kẹ́ ẹ lu ọpọlọ yín kọ́lọ̀ lè dá sọ̀rọ̀ àyè yín ṣé ẹ̀yin rò insult àwọn èèyàn kẹ́ máa bully àwọn èèyàn lẹ́yìn rò bóyá ọlọ́run fi lè dá sọ̀rọ̀ yín ni ni ìṣẹ́ fi lè tán lára yín ni I'm just advising you ṣe rí nǹkan tó ń tì yín tẹ̀ ń ṣe káàkiri yìí kò lè tọ̀ṣẹ́ lára yín o in fact ó máa jẹ́ kẹ́ ẹ fi ìṣẹ́ lé ọmọdé gbogbo àwọn yín lọ́wọ́ ní èpè kọ́ tí ẹ bá kúrò nídìí iṣẹ́ ibi yìí nítorí pé kọ́ lè fún yín two k ten k tẹ wá mọ̀ ẹni tí ẹ mọ̀ tí jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ẹ wádìí tẹ wá bọ́ síta tó bá tẹ̀ jẹ́ pé ẹ fẹ́ bú mi ni máa ṣe ìgbọ̀n bọ̀ èpè tẹ wá ṣẹ̀yìn tẹ̀ ẹ̀dẹ̀ ní àwọn ọmọ tì yín ṣe ìwà òkè ebi ò lè jà because let me tell you something i just don't like to show off because nǹkan <laughs> ah, i don't want to talk oh. nǹkan you want me but your way, fi brag máa gbé mẹ́ta ẹ̀ síta máa fi hàn it is nothing nǹkan tí ẹ fi tẹ́ brag tẹ́ again, sọ and this and that máa gbé I'm ẹ̀ máa fi mẹ́ta ẹ̀ hàn nínú compound mi nísìnyí ìgbélé this is my house you understand what i'm saying kẹ́ má ṣorí burúkú mo ti gbà ẹ́ tí ní ọmọdé ni mí mo ti gbà ẹ wá fèsì àwọn ọmọ yín káwọn ọmọ yín náà kàn lè fi owó ránṣẹ́ ẹ má dìtẹ̀ mọ́ ọmọ lọ́mọ náà kí ayé yín lè túbọ̀ dára sí kẹ́ má má gba bára orí burúkú kiri mọ́. ẹ ṣe nǹkan tó jẹ́ yí pé tó bá di ọjà lẹ́yìn àwọn ọmọ yín wọ̀n ní ayé ò fi wọ́n nà yín ní ẹgbàá. Do you hear what I'm saying? I want to be left alone mo ti gbà pé gbogbo ilé ìtàn ìsọ pátápátápátá ẹ wo woman tí mo upload yìí náà there are so many people tó yẹ pé yes they are far older than her nínú page yẹn ẹ wo orú woman má jẹ́ kí n gbé fọ́tò yẹn jáde ó ní woman kan náà báyẹn gbogbo ewu orí ti borí woman yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣépè mo mọ̀ yín rí nítorí kíni nítorí àgbẹ̀ nítorí bára this one is not a fight pé àwọn ayé kinní kan nǹkan tí ó yẹ kẹ́ ẹ wá lajú kẹ́ ẹ máa wò ní kẹ́ ẹ wo nǹkan tí dọ́kàsì ń tẹ̀ sílẹ̀ tó ti gbẹ̀ sílẹ̀ báyìí nísìnyìí ìwọ tí orí ò bá pé nísìnyìí pé kò dìde kò ṣe the right thing pàṣán yẹn máa nà ẹ́ létà hàn wá ké wá wá sákòròbá kòròbá wá wá understand wípé ọjọ́ tá a bá rí ibi tí ibi ò bá wọlẹ̀ lọ́jọ́ yẹn ibi yẹn máa ó lè gbéyàn mi tó o bá postpone ibi ọjọ́ tí o ibi yẹn bá wá máa padà wá bẹ ibi yẹn lè rí ẹ mọ́lẹ̀ ó lè rì ẹ́ mọ́lẹ̀ learn to say the truth kí ló pè mí àti dọ́kàsì pọ̀ mo tún ṣe mí mo tún ṣàlàyé díẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa and God sees pé mi ò fẹ́ sọ mi ìfẹ́ sọ kíní yìí in time yìí I don't even want to say it mo ti dáríjì ṣé àwọn ayé gan kọ́ ló yẹ kó máa sọ̀rọ̀ sí mi nísìkó máa bú mi kó máa jáde fún mi lójoojúmọ́ because I clearly told them èmi gan gbà wípé yes this thing is about fracas or whatever that was what I thought you understand bọ́ nítorí wípé mo bọ́ síta wípé mama Esabod àti eh, dadi Infinity pé Dorkas ti hàn ti arrest ẹ o kẹ́ ẹ̀ tètè mọ̀ nǹkan tẹ́ ẹ máa ṣe this is what is going on ẹ dẹ̀ fẹ́ di ẹrù tí ò sí lé mi lórí ọlọ́run máa di ẹrù léyìn lórí ẹrù tí ẹ nílé wa ké lórí social media àwọn ọ̀run máa di léyìn lórí ọ̀run máa di léyìn lórí ìwọ tó bá wà nítorí owó tó ń kọ́mẹ̀ntì káàkiri tí ì ṣe pé mo ṣẹ́ rí ìṣẹ́ ò ní kúrò láyé ẹ wàá jẹ́ ìṣẹ́ yẹn lójú pálí wàá fi ìṣẹ́ lé ọmọ lọ́wọ́ ni wàá jẹ ìṣẹ́ yẹn ìṣẹ́ yẹn lójú pálí ìwà wàá tún fi lé ọmọ lọ́wọ́ ẹ máa wò wọ́n ní èpè burúkú burúkú burúkú lórí kíni lórí wípé mo sọ fún yín pé wọ́n ti arrest Dorkas ọjọ́ wo ni gbogbo ayé òní mọ̀ pọ́n ti arrest ẹ̀ ṣára yín ni eh? ọ̀rọ̀ tí mi ì fẹ́ sọ ẹ push mi to that edge tí mo fi ń sọ mi ì fẹ́ sọ tẹ́lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bú mi torí wípé mo sọ yí pé Dorkas àti arrest ẹ̀ kán lè tètè help ẹ̀ owó tẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dá nísìn ẹ̀ bá ti dá láti gbà yẹn ó ti ń lo ọ̀sẹ̀ bíi mélòó kan bí ọ̀sẹ̀ kàbọ̀sẹ̀ méjì ó ti ń lò nínú cell báyìí nísìnyìí ẹ ṣèbí ká ní pé ẹ ti gbọ́ láti gbẹ̀yẹn ẹ ti máa da owó yẹn bóyá ó ti máa padà wálé tàbí tó bá jẹ́ pé ó gbọ́ síyàn lẹ́nu wọ́n máa gba béèlẹ̀ nígbà tí mò ń sọ wípé kó lọ sọ̀rẹ́ndà fáwọn ọlọ́pàá tó bá jẹ́ wípé ó sọ̀rẹ́ndà ni wọ́n máa gbá bẹ́ẹ̀lì àti ló ti máa lọ sí station àti ilé ló ti máa máa lọ sí station nígbà tí ìṣe pé ẹ̀ kàwé ṣó lòdò sórí yín dọ́ta to die extent ni ṣé oru orí yín ṣá àti àti kó ọpọlọ yín àti kó ọpọlọ yín ọpọlọ yín lọ pẹ̀lú bára ni tí ẹ̀ fi understand téèyàn bá ti ẹ̀kọ́ ọ̀tí ṣó tó ń parọ́ fún yín ẹ̀yin náà lọ sísàlẹ̀ ẹ lọ dig àwọn shows tó kù kí ni ẹni yìí kí ló bá débẹ̀ kí lẹni yìí kí ló bá débẹ̀ kí lẹni yìí bá débẹ̀ èmi ò gbéyàn kankan mọ́ra you see my truth is my truth kẹ́ ẹ pariwo látẹ̀ní dọ́là I won't be the first person tó yẹ pé ẹ máa dìrọ̀ mọ́ ẹni tó bá lógo ẹni tó láyé lẹ máa ń dìrọ̀ mọ́ olórí burúkú bíi tiyín ẹ kì í bá wọn jà ẹ kì í bá wọn jà àwọn tẹ́ bá ti mọ̀ yí pọ́n ga jù yín lọ lẹ máa ń bá jà ṣé ẹ gẹ́tì báyẹn nǹkan táwọn tẹ́ máa ń bá jà nìyẹn and I just made a mistake to even Oh, God. God, God, God, God, God, God. You see, mi ò ní dá yín lò mọ́. Tó bá wù yín, ẹ gbókú. Tí ẹ bá fi mí ṣe ṣó, ẹ lè láyọ̀. Tí ẹ bá bá yé aláyé jẹ́, ẹ lè láyọ̀. But eléyìí wá jẹ́ warning to the general public. Kẹ́yìn náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí nísìnyí o kì í ṣe pé mo ṣẹ̀wọ̀n ẹ wo bó ṣe ẹ wo bó ṣe push me to the point tí mo fi wá rántí gbogbo nǹkan tí Dorcas ti ṣe fún mi hmm? kò tún wá tán síbẹ̀ ẹ wo bó ṣe ń búlì mi ṣé ẹ ti ẹ ti get nǹkan tí Dorcas tó tó build sílẹ̀ ṣé ẹ̀yin ò wá rí mọ̀ yìí pé àti kékeré la ti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà tán ẹbọ ni ó máa gbà ṣé ẹ̀yin ò wá ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí nísìnyìí wọn ò tiẹ̀ ní jẹ́ kí Dorcas kó realize àwọn mistakes tó ti ṣe nítorí kíni because you have one benefit to, be, to, to gain from one another torí bárata ẹ̀rẹ́ gbà káàkiri ṣé èmi náà wá ní kẹ́ ẹ throw under the bus ọlọ́run jù yín lọ o ọlọ́run ọba ó jù yín lọ orí burúkú tẹ́ ẹ fi ń ṣayọ̀ yẹn ni kẹ́ ẹ fi máa ṣayọ̀ yẹn ọkàn mi kò ka yẹn ẹ ti mọ̀ yẹn pé ó ní bàjẹ́ ni yín ẹ ti mọ̀ pé ó ní bàjẹ́ ni yín ẹni everybody kàn ń dákẹ́ nítorí pé wọ́n ní pé epo ni mo rù oníyanjú má bà tèmi jẹ́ ló jẹ́ káwọn èèyàn kàn máa dákẹ́ wọ́n ti mọ̀ pé abayé abaniláyọ̀ jẹ́ wọ́n ti mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe nìyẹn and everybody knows that that is what Dorcas is also doing tàbá mi pé à ń dákẹ́ à ń dákẹ́ à ń dákẹ́ ṣé wàá mì wípé kẹ́ máa instigate I hope the Nigerian police force will also see it they will see what Amebo is doing Amebo is Dorcas Adeyinka younger sister Amebo is Dorcas Adeyinka younger sister can the general public see what they are doing èmi nìkan èmi nìkan ṣoṣo ẹ wo speaker bíi mélòó tó ti ẹ wo speaker ẹ wo àwọn commentator àwọn write up orí burúkú tó ti gbé jáde fún mi ṣé ẹ ṣe bí wípé yes kò sí nǹkan tẹ́ lè ṣe o hmm, kò sí nǹkan tí ẹ lè ṣe ju pé kẹ́ máa ṣe léètẹ́ ń ṣe yẹn lọ let me tell you something it won't reduce my income ẹ̀yin lẹ́sìn máa máa gba bára yín lọ ẹ̀yin lẹ máa kẹ́ ẹ deform kẹ́ ẹ parọ́ mọ́ mi jù bẹ́ẹ̀ lọ kò lè dí kò lè dí ọ̀nà àti jẹ tèmi ẹ̀yin lẹ need social media kẹ́ ẹ tó kẹ́ ẹ tó jẹ kẹ́ ẹ tó mu kẹ́ ẹ tó ṣe nǹkan fọ́mọ ẹ̀yin lẹ need ẹ̀ not me orí burúkú tẹ́ fi ń ṣayọ̀ ọyọ̀ láti your age <laughs> nǹkan tí àwọn ọmọ kéékèèké tó ń gbé ṣe before twenties nìyẹn ó wá gbé fọ́tò mi síbẹ̀ ẹ̀yin wá ń sọ wípé look at what she's speaking now she's jealous of Dorcas kò rí jẹ kò rí mu ó fẹ́ ẹ fẹ́ kí n fi storage mi hàn yín ẹ fẹ́ jẹ́ kí n fi garage mi hàn yín ẹ̀yin la kùṣẹ́ orí burúkú tó dẹ̀ ń ba yín jà yẹn tí ẹ bá dẹ̀yìn gbogbo yín tẹ̀ ń tẹ̀lé amẹ́bọ tí ẹ bá tètè dẹ̀yìn àwọn máa kórí burúkú hàn yín ọjọ́ tí Dorcas ti ń ṣe bọ̀ tó ti sọ pé mo mọ gbá mo mọ àwo kí ló dé tí ò pòórá kúrò níbi tó wà kí ló dé tí ò disappear kúrò níbi tó wà I have no intention of doing this but you guys keep pushing me Let the general public see what Amebo is doing on her page. Amebo is from Ode Nation, and that is what they are known for. Nǹkan tó ń ṣe nìyẹn. Nǹkan tó ń ṣe What I'm saying is that. <clears throat> <coughs> tẹni tó dé láṣìírí yìí o tẹ bá gbà wípé kò kàn mí kò kàn mí tẹ bá gbà wípé yes gang fighting gang fighting tẹ bá wá torí bẹ́ẹ̀ tẹ jẹ́ kí cancer kó dàgbà wàhálà ìtàlá ibi ìbá ni gbogbo wa máa wà tẹ ti máa tí gbogbo yín ti máa kí ìka àbámọ̀ yẹn tẹ ti máa kí bọnu ẹ eh, kò sí nǹkan tẹ́ lè ṣe ṣé èmi mo máa jálà kọ́kọ́ tẹ́ ti máa máa upload ọjọ́ tẹ́ ti ń tẹ́ ti ń ṣe wèrè yín mo ṣà ẹ ti wà ń bì báyìí ti pẹ́ tẹ́ ti ń ṣe wèrè tẹ́ ti máa máa kọ́ dates lórí ìṣiríṣi lórí àwọn èèyàn ṣánkú ṣánkú ṣe ọ̀nà àti jẹ wọn ṣó dí but one thing tí màá sọ fún yín ni wípé tó o bá bímọ o bímọ ò bímọ tó o bá kọ èpè fún mi sí anywhere èpè yẹn ìlọ ṣẹ́ni mi ò ní wá bá yín mọ́ láti máa sọ wípé yẹ stop ẹ continue bọ̀ bí ògo ti ń jẹ́ ti ọlọ́run lágbára àwọn abiyamọ ayé abiyamọ ọ̀run gbogbo èpè tẹ́ ẹ bá ti ń kọ káàkiri ìṣẹ̀dá àwọn ọmọ yín lẹ́yọ kọ̀ọ̀kan ó máa máa rọ̀ mọ́ ní ìlọ́po nílọ́po one million ìwọ tó bá kọ èpè kankan fún mi bẹ́ẹ̀ tí ì ṣe wípé tí ì ṣe wípé mi àti ẹ àjọdún bísínẹ́sì pọ̀ tí ì ṣe pé mi àti àjọdún kọ́ńtrátì kankan pọ̀ tó kàn wá síbí ìbá nítorí pé èèyàn kan tí ò láyé tó jẹ́ pé kò lójú kò ní nǹkan kan ó kàn máa wá sórí social. ìbanilórúkọ jẹ́ blackmail. Blackmail. blackmailing there is nothing intelligent there is nothing something productive lórí péèjì ẹ̀ but ẹ bá ti rí àwọn èèyàn tẹ́ mọ̀ wípé yes ọ̀n rí ṣe jù yín lọ they beautiful more than you ọ̀n rí ṣe jù yín lọ àfi kẹ́ ẹ báyé wọn jẹ́ nǹkan tẹ́ máa ń ṣe nìyẹn ẹ dẹ̀ kéré ẹ kéré ìwà àbàjẹ́ yìí gbọ́dọ̀ dópin everybody know that mi ò kì í ṣorun nǹkan bá even ẹ̀yin tẹ́ ẹ ti fi ẹnu ara yín gan sọ pé abik is not like this ẹ wá ti di pé kẹ́ ẹ pohùn dà kẹ́ ẹ máa parọ́ mọ́ mi nísìn mo mú àwọn tí mo mọ̀ mo mẹ́ni tí mo mọ̀ yìí pé mo ti ṣẹ̀ ń bì báyìí mo mú ẹni tí mo mọ̀ yìí pé yes mo ṣẹ̀ níbì báyìí and I'm so sorry to her and that doesn't mean wípé yes I'm also fighting with any group I just want to be left alone kì í ṣe wípé mo bọ́ síta lọ́jọ́ tó mú dọ́kàs kì í ṣe pé mo bọ́ síta láti ọjọ́ tí mo sọ wípé yes ẹ̀ẹ́n eh, wọ́n ti kíní kan ti ṣe ní no mo bọ́ síta I was sympathizing with her ni pé kó mo sọ fún pé kó lọ sí station I told her go to the station tó bá jẹ́ ipò fi ẹsẹ̀ ara ẹ̀ méjèèjì lọ sí station by now wọ́n ti máa jẹ́ kó lọlé àti ilé ló ti máa máa wá sí station but ọlọ́run bá fẹ́ mú yàn náà nǹkan àyà ẹ máa le etí dídi ìgbéraga ló kọ́kọ́ máa fún yàn èṣù máa wá mú ọkàn èèyàn kó le torí bẹ́ẹ̀ ni Dorkas ò ṣe lọ sí station fúnra rẹ̀ ṣé èmi wá ni ṣé èmi wá ni kékeré wá di eyín mọ́ ni ṣé èmi ni kẹ́ wá fi ìkanra mọ́ ni ṣọwọ́ mi pé èmi ni kẹ́ wá fi ìkanra mọ́ ni ṣé ẹ bú mi lẹ́ni títí títí ṣọ́ mi wípé máa wá máa gbé òbò mi fún àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ lẹ́yìn mi káàkiri ni ẹ stop ẹ o ẹ stop ẹ ẹ stop ẹ face your life donation yín tẹ́tẹ́ máa gbà fún ọ̀gá yín yẹn ẹ continue ẹ máa gbà ẹ fi èmi lọ́rùn sílẹ̀ ẹ ti ní kí n má dá sọ́rọ̀ yín mọ́ kò sí wàhálà mi ò rí yín gan mọ́ ọlọ́run ní jẹ́ kí n dá sọ́rọ̀ àwọn tí mo mọ̀ wípé wọn ò ní ọpọlọ ní orí ọlọ́run tí ẹ̀ ní jẹ́ rárárárárá the only hope tí mo gbà yí pé ó kù láàrin yín bíbá ó ti lọ mo ti get wípé yes there is no hope again iṣẹ́ ìbàjẹ́ àti jẹ́ àti mú yín ó ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé yẹ ó ti jẹ́ kẹ́ ẹ gba iṣẹ́ ìbàjẹ́ yìí kẹ́ ẹ gbà lójú pálí ẹ̀mí èṣù ó ti wà nínú yín. kì í ṣe wípé mo bọ́ síta láti wá fi ṣe yẹ̀yẹ́ ẹ̀yin lẹ tì mí dí títí títí títí tẹ̀ bẹ̀rẹ̀ sí ń bú mi nítorí wípé mò ń sọ wípé kó lọ sí station kó lọ sí station kó lọ sí station ẹ ń sọ wípé yes ṣé mi mọ plan tí Àbíkẹ́ Jagaban ti plan sílẹ̀ fún mi ṣé àbí mo ò sọ ṣé mi ì sọ lórí iṣẹ́ yẹn pé ṣé Àbíkẹ́ Jagaban ni law ló ní ló ní law of Nigeria dání ni tó o bá lọ sí station fúnra ra ẹ tó o lọ tó o fẹ́ sára ẹ̀rìn lọ you will just tell the general public you will tell the police that I'm here to help the case gbogbo nǹkan tí mò ń sọ yìí mi ò ṣẹ́rí èmi ò mọ kọ́ máa play show lẹ́ẹ̀mẹ́wàá ó wà lórí péèjì mi tẹ́ bá lọ síbẹ̀ tó bá ní àwọn tíìmù tó yẹ kó máa bínú sí mi gan ah ọlọ́run sometimes you don't ah no no no no no tó bá ní àwọn tíìmù tó yẹ kó máa bínú sí mi gan lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ nísìn àwọn ayé ni àwọn ni because nǹkan tí mo gbọ́ mo wá bọ́ síta mo wá sọ fún yín pé wọ́n ti mú o nígbà tọ́rọ̀ ń ṣẹlẹ̀ mo dẹ̀ sọ pé kó lọ sí station ṣé ẹ̀ kàwé ni ṣé tó je jẹ́ pé dọ́kà sí ọ̀nà invitation àwọn ọlọ́pàá ṣọ́rọ̀ ẹ̀ máa rí bá ẹni ẹ̀ dẹ̀ bára yín sọ eléyìí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ṣé tó bá jẹ́ pé fi ẹsẹ̀ ara ẹ̀ lọ sí station ṣọ́ máa dìímú síbẹ̀ ni wọ́n lè dìímú náà agidi agidi agídí tó ṣe lọ́rọ̀ ẹ fi rí bó ṣe rí yìí ló wá di pé ẹ̀ ń gba bára fún káàkiri ẹ̀ ń gbowó fún káàkiri. èmi ò kí ṣo nínú burúkú o mi ò dẹ̀ kí ṣe ìka èèyàn but one thing tí mo mọ̀ ni wípé ọlọ́run máa dájọ́ everybody wa gbogbo wa pátápátá ọlọ́run máa dájọ́ fún wọn ìwọ tó tutọ́ dúdú sínú tóun tó fún jáde ìwọ tó jẹ́ pé ayé ẹni ẹlẹ́ni kó máa bàjẹ́ ẹ continue. Any kálukú máa kere iṣẹ́ ọwọ́ e, that's the only thing I have to say but just let me be in fact o donation ẹ ẹ exist lójú mi mọ́ ẹ̀yin náà dẹ̀ ti sọ wípé mo kéré nínú ayé agreed mo gbọ́ pé mo kere gan but tí mo bá kere ẹ proof pé mo kere gan ṣebí nǹkan tó bá kéré sí èèyàn ò kí rí ni èèyàn wá ní àbíkì lọ́tún àbíkì lọ́sì àbíkì níwájú àbíkì lẹ́yìn ẹ dẹ̀ sọ pé mo kéré ó mì wípé mo wà relevant sí yin gan gidi nìyẹn ah tó bá ń sọ wípé ẹni tó lógo ìyàwó gẹ́gẹ́ ló lógo torí wípé èèyàn tó wà lókè náà máa ń fẹ́ mú wálẹ̀ ó mì wípé mo wà lókè jù yín lọ ẹ̀yin náà bá ọ̀ ẹ gbà fọ́gà yín pé òkè ni mo wà kì í ṣe ògo orí Facebook ògo wèrè yín orí Facebook kì í ṣe ògo ìbànújẹ́ tó ẹni lórí Facebook that's that's not what we're, what we're talking about omi ìpẹ́ ti gbà fọ́gà yín nìyẹn lẹ́fín jáde pínpínpín tágbà bá jáde lọ́rọ̀ ọmọdé jáde lọ́sàn-án eléyìí náà bọ́ síta àti eléyìí tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ oyin tẹ́ ẹ bá wo ibi tó ń gbé gan rúùfù ibẹ̀ ti fẹ́ já ó ti fẹ́ jábọ́lé lórí tán ó dẹ̀ sì máa máa sọ pé èmi olóṣì èmi jẹlọsí jẹlọsí kíni dọ́kàsì ọlọ́mọ má bà tèmi jẹ́ ọlọ́mọ má bà tèmi jẹ́ àtẹlẹ́ tó yẹ pé ìsínwó náà ah, ọlọ́run o anyway mo dúpẹ́ tèmi ẹ́ eh? arúgbó ó ti kékeré yẹ èmi tèmi o ṣẹgẹt àwa ń dàgbàdà a ń yọ a ń sí ni ẹ bá sọ wípé yes whatever you even say about me na ṣé mo gbọ́ mo fara mo ti gbọ́ mo kọ kan sílẹ̀ fún yín tí ẹ bá dẹ̀yìn lẹ́yìn iṣẹ́ ibi yìí ọlọ́mọ jẹ ẹ máa ṣe agbẹ́kú ni ẹ máa ṣe agbẹ́kú ni ọwọ́ yín ò ní lè tó ẹnu ẹ ní lè jẹ tàárọ̀ mọ́ tọ̀sán tọ̀sán ò ní àti talẹ́ ẹ ní jẹ ẹ kò máa máa jẹ lójoojúmọ́ ìwọ tó o dẹ̀ mọ́ṣẹ́ ibi ṣe fọ́mọ lọ́mọ One be bì bá all glitters are not gold pàṣán abẹ́lẹ̀ pàṣán téèyàn ò kí lè pariwo fún aládùúgbò pàṣán téèyàn máa ń da ṣọ́ọ̀bù ọ̀run máa gbé sí ayé àwọn ọmọ ẹ̀ tó ò bá tẹ́ ẹ̀ bá fi mí lọ́rùn sílẹ̀ ó jẹ́ bó ṣe jẹ́ ẹjọ́ yẹn olólùfẹ́ abíkẹ́ o bọ̀tẹ́ ẹ bá lọ sórí péjì amẹ́bọ ẹ máa rí nǹkan tó ń and I will advise everyone of you kó tó di pé ẹ máa jálu ọ̀rọ̀ ẹ ṣe ìwádìí ẹ̀ gbogbo irọ́ tí amẹ́bọ ń pa lọ́dọ̀ ẹ̀yẹn irọ́ ńláńlá ló ń pa come to my page and check nkan tí ò ti jẹ́ kí delete page yìí nìyẹn mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa mú òtítọ́ jáde ń bẹ̀ ma máa di eléyìí tó ń jẹ́ òtítọ́ kẹ́ máa dì í mú bẹ̀ if they are talking about somebody is the will of anybody ọlọ́run ní jẹ́ kí n ṣe burúkú sẹ́ ah ó ga o.